àìsàn kọ́ọ̀dì kankan irun tó yọ sẹ́gbẹ́ kan kankan. Baarakalaw fi. Zazu b'a fi bo. Zazu ẹ ale bi bo. Wọ́n náà ọ̀hẹ́ ọkọ yẹn bá dàbò bóyá bá dàbò bó ṣe jẹ́ bàbá yẹn. O ti bo ti pẹ́. Àjẹ́ kò di àjẹ́ ní ṣe kíákíá láti ṣẹ́jú méjì kò di àjẹ́. Ẹgbẹ́ la ń tóbi. Àlá. ó sì sọ wọn mọ́ka ẹ o. a ní kálá dọ̀la náà ìyàwó mùsùlùmí náà ń borí o àfẹ́ ṣúrí sílẹ̀ lẹ́yìn náà wọ́n mú tẹ̀síbá wa a ní máa kọ́ ń kọ́lọ́ ní dáàbò kó kọ́lọ́ ti bí yá ha yù yá pọ̀ yù ẹ́ kọ́ máa fà á ẹ́ kọ́ wá kọ́ ọlọ́mọdé àfàlẹ́ ọ̀rẹ́ kàtí àkùrọ̀ ayé rèé ìyá ayé ayé kùránì rè ní ayé òun yàtọ̀ sí báyìí o láìpẹ́ máa tẹ́ àwọn agbésí gbèmí rẹ̀ rárá èèyàn máa gbé sí alukurani sí ayé ọ̀wọ̀ ní nǹkan kan ò gbọ́dọ̀ wà lórí èmi tẹ́ bá gbé sí. ó jẹ́ security fún gbogbo tí wọ́n bẹ ń lè yẹn ẹ̀ ráì títí tí wọ́n tó fi kọ́ tó fi máa kà nígbà bá máa kà oríire rẹ̀ kalẹ́ nù tọ́ bá ti máa kà tọ́ kọ́ ọ̀ma a oríire rẹ̀ wọ́n rà fún ọ fún àgbẹ̀ àlùwàlá ni kèsè kẹ́tù kèsè títì kèsè títì kẹ́tù tí kọ́ o. tí o fi máa ṣàlùwàlá. kẹ́tù tí kọ́ o kẹ́tù àlùwàlá ni wọ́n sì kọ́ ó sì mọ̀ tó ọlọ́run àtàwọn àti ẹ ọlọ́run jà tó rere kalẹ̀ ọlọ́run àlẹ́ bá Muhammad a ṣe wútúbà nísìn wọ́n fi lò ká ńgbà tábàdá di ọ̀ka wọn mọ̀ ọ́n. ókè gbẹ̀tẹ̀ bá sadaki owó ìyàwó ẹ̀ tó sadaki ìyàwó lónìí. sadaki afara abibula. ẹ fi na ẹnvilópù ẹ mú sàdáàkì wá síwájú àwọn àfa àwọn olówó tí ó máa jẹ́ tìyàwó ìyàwó ló ní. ẹ lè gbé bẹ́ẹ̀ ni lè gbé lẹ́kùn bẹ́ẹ̀ ni káwọn èèyàn rí kọ́mọ̀ kó fún lówó gidi. àkórí owó gidi fún Zainab. bóyá kàkà fúnra rẹ àfúrà ó bá ti tẹ ọlọ́run ẹ̀ hàn. ọlọ́run blessing. a lè bẹ̀rẹ̀ sọ́tẹ̀ lọ́rùn náà. ẹ sọ̀rọ̀ kọjá ni ẹ àpèsè náà wọ́n ti tó tẹ̀lé lọ́rùn rẹ̀ wọ́n ló tẹ àwọn lọ́rùn. ó yẹ kó wá não láwọn àfa ni wọ́n kó fún yín. ó wá àwọn àfa kan o. pẹ̀lú oníṣẹ́ owó yìí ni Abibulayi fi so igi ajásẹ́ náà ẹ kọ́ lọ́wọ́ fún àlùbáríkà sí i aláwo fi alibarika sí i. aláwo fi alibarika sí i. kò kúrú kó wọlé kó dín ní ọ̀dà ọlọ́mọta fi alibarika sí i. ọ̀ya ẹ̀tẹ́ wọ̀nyí ẹ̀gbẹ́ wọlé ra yí báyìí. àwùjọ ọ̀dọ̀dọ̀ wọn náà ẹ̀gbẹ́ wọn ẹ̀sẹ̀ wọ́n ní ẹ̀tẹ́ wọ́ àtìyàwó. ọ̀ya wọ́n ní ẹ̀ máa àtìyàwó ẹ̀